so dábàá fi ṣe sútọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ tí yóò ga ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wàhúnà masala daqiqa onígbàdàbí sallallahu ó pè o ó pè ní ó pè ní gíní o ṣaitan ìjó dáa ká mọ́ pé ra wa ní kò dáa ó ni bí ìsàlẹ̀ sọ̀rọ̀ fún ṣókó bá a bẹ̀ ìlà lẹ́yìn ó kọ́ dáadáa tọ́lọ̀ bá ti sọ wá àyè máa wa kọ yìí nìsín ó lẹ́nu ní ọgbẹ́ sí wo ohun ṣètánì ni in tó máa nábì lò fún ni pé iṣẹ́ àlìjẹ́nà lẹ́ni ní í ṣe lọ́wọ́ ó sì fẹ́ kọ́ tiẹ̀ máa lẹ́nu àwọn afárá ni tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó náà bá ti ń wà ń pò à ń ṣiṣẹ́ àlìjẹ́nà lọ́wọ́ tó wá fẹ́ gbé wa kúrò níbẹ̀ kí lóun náà jọ ṣètáàlì tó bẹ́ẹ̀ bá ti wá jẹ́nu ṣètáàlì tó bá ṣe kí ni tó bẹ́ẹ̀ ṣe ṣe wá jẹ́nu àwọn àlọ́ kọ ibo tí wọ́n ṣe tọ́nu kéde bìlúṣù nìkan ní jẹ́ àlùbáyé náà sì dáhùn ẹgbẹ́ suratul an'am olùwàdí wakadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinn ọlọ́láwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan láti gbọ́ta fún ànábì kò ní wà kó má mi gínú kó má lọ́ta àti kó àwọn ọlọ́ni àwọn ṣàyàtì ìlànà ọ̀lùjẹ́ àwọn èṣù àwọn ṣàyàtínù nínú àwọn èèyàn gẹ́gẹ́ àwọn anábì ọlọ́run mọ̀ láwọn ṣàyàtínù ọ̀tá nínú àwọn èèyàn wọ́n ti mọ̀ láwọn ọ̀tá ṣàyàtínù nínú àwọn àjẹ̀lú olúwa ní kódà níbi táwọn ṣàyàtínù yóò kọ̀pẹ́rẹ́tì lé yóò ṣe ìbá àdóhùn ilá báadín zokòròfàlù kọ́wùlé gbòòrò rọ̀ àwọn apá kan ọgbọ́n tó máa ṣẹ́ẹ̀dì